بالله من بسم الله الرحمن الرحيم من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل بغير نفس أو

نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي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 ọba tí ó sọ̀rọ̀ ìlú wa ní ọjọ́ òní bí ṣe ọjọ́ kẹta nínú oṣù ọ̀gá àlápọ̀lé ọpọlọlọ àti bẹ́lọ̀ tí wọ́n ti wá ní ọ̀kánú àwọn ẹni tí wọ́n yí yọ́nà ọlọ́run ọba àti àtúnyẹ̀ nínú ìlú tí ọlọ́run ó ti wá ní ẹni tí ó bèrè ìsìn náà. ikiwa mambo usiwani na ikiwa mabana ikiwa maje kwa wawili alifunzwa kwenye kiama kwamba sehemu mabana zikuanza kwenye ini ni kasema tumekosika kuana pale ni sura al-Maida àwọn aya ìní ọmọ jẹ́ èrè sí ẹ̀rẹ́ ní sàárè o ìní ọmọ túmọ̀ sí ìdára tàbí àti ìdí rẹ̀ sọ́ọ̀bà pàdé ní sàárè kọ́lọ́bọ̀ ká gbogbo wa ọlọ́bọ̀ wa ní kọ́lọ́bà ní bí káàdì ìdáríkà látàrí ìta àrùn ikú wáyé ìtọ́sẹ̀lẹ̀ láàrin hábílà tó hábílà títí tó fi débi pé ẹnìkan pa ọmọ ìyá rẹ̀ ọlọ́pàá ní látàrí ilé ìgbẹ́ ìta ti bẹ̀rẹ̀ sí pààyàn tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ti gbọ́njú pé kọ́kọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn kára ọmọ ìyá rẹ̀ gbàtẹ́bùdá àdábàá ló ti sọ̀rọ̀ nílà ọlọ́pàá ní àti lọ́nà rẹ̀ lórí àwọn ọmọ ìsirẹ́lì anáwó máa ń pátá ẹ̀ lásán bẹ̀rẹ̀ ìnáà ìgbẹ́ gbogbo ẹnikẹ́ni tọ́ bá pa ẹ̀mí kan láì ṣe pé ẹ̀mí tá a máa ń pa ẹ̀ níbi àwọn bàtà ìsìn náà àti kọ́tẹ́ pé ẹ̀mí tá a máa ń olùbílẹ̀ jẹ́ni lórí ilẹ̀ ẹnikẹ́ni tó bá yẹ pa ẹ̀mí tí ọ̀ sí ẹ̀ ọ̀kan nínú àwọn ẹ̀sìn méjèèjì kọ́tà náà máa kọ́tà lẹ́nu náà tẹ̀lé ní à hmm. ní ẹni bẹ́ẹ̀ dàbí ẹni tó pa gbogbo ọmọ ẹ̀ lẹ́yìn pátá wọ́n máa ń ta fi yára. ẹnikẹ́ni kan sí bákà àdámà akẹ́ńdá àtàjàrí à ní ìgbà tí wọ́n dá gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn sí i. ọlọ́wọ́ bá ẹ sọ́dá ní pọlọpọ̀ ìjà mùsùlùmí àti bẹ̀jìnà dájúdájú àwọn òjíṣẹ́ wa wọ́n ti mú àwọn ẹ̀rí gbogbo kan tó ìgbà tí gbogbo àwọn ẹ̀rí táwọn òjíṣẹ́ ti fi hàn wọ́n. lẹ́yìn gbogbo àwọn ẹ̀rí wọ́n jẹ́ àwọn ẹni tó jẹ́ pé olùsíẹ́ lọ́pọ̀lọpọ̀ lórí ìyẹ̀pẹ̀. ayé ọmọ òfin kan tó tóbi wá àti ìdájọ́ kan tó jẹ́ pé èyí tó fojú hàn nípa tí ọlọ́run ọba ti pẹ́ ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn létí ọlọ́mọba àdìsọ́lá ní bí ánìdáníkà látàrí tó ti tẹ̀lẹ̀ tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn fi ọwọ́ ara rẹ̀ fi gba ẹ̀sìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn mí. ìgbà míì ọmọ ẹ̀dẹ́ ènìyàn pa ẹlòmíì pẹ̀lú àwùjáde lórí kàkà lójú ọgbà ẹ̀sìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn. ó burú jáì débi pé àdìsọ́lá wà ní ìwọ̀sán lẹ́mẹ̀lì ní ìjọ́ tẹ̀lé ní ìgbẹ̀yìn ayé tí ayé bá ń parẹ́ lọ ó náà ní pé ibi tí gbígbẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ó yíra ọ̀pọ̀ tó á dé fún mi ìtọ́jẹ́ pé ẹni tó pààyàn kọ̀mọ̀dí tó ń fi pa ẹni tó ń pa ẹni tí wọ́n kọ̀ ọ̀mọ̀dí tó ń pa òun. àdéṣọ́lá àdéṣọ́lá ayé máa ń parẹ́ lọ bẹ́ẹ̀ ló fi kọ́dà àdéṣọ́lá wà ní ọ̀sẹ̀ náà ó ní ẹlòmíì yóò pa yóò gba ẹ̀mí ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí yóò pa ẹ̀dẹ́ ènìyàn torí kí ni nìkàkúnà lùkùlìkùlà àwòyẹ̀kúnà lùkùlìkùlà nítorí wàhálà tó sábà nípa ẹ̀mí ọmọ rẹ̀ wọ̀ àwọn èèyàn máa pa ẹ̀mí ara wọn wọ́n máa gba ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn nítorí kí ni torí pé kí lábàdó wọn lè bá kí lábàdó wọn lè bá àríkò kí lábàdó wọn lè bá àrí àti ilé ní ti òṣèlú àti kí kò ní torí ẹ̀ yóò fi gba ọ̀rẹ́ wọ́n fi pa ẹ̀yọ́ rẹ̀ lẹ́yìn nígbàlá wa lè wọ sẹ́lẹ̀ ó ní táyé máa parẹ́ lọ ẹlòmí ọ̀pá ẹ̀kọ́ wọn ní tòun ti pa wọ́n kẹ́ gbèsè fún ní pẹ̀lú ọ̀pá alágbájá ṣùgbọ́n kí ni lágbájá ti wù mọ̀ wọn àtẹ́bí ní táyé máa parẹ́ lọ yóò rí bẹ́ẹ̀ ó sì ti rí bẹ́ẹ̀ lónìí ẹlòmí ọ̀rọ̀ pa ẹ̀ kọ̀mọ̀ ní tòun ti pa ẹ̀ kọ̀mọ̀ tí ló ṣe òṣìṣẹ́ fẹ́ fọ pẹ̀lú tó ṣe òun ti sọ ní ọ̀nà ẹ̀jẹ̀ òun láti kó fọkàn mi nípa ọmọ ìdí mi. ẹni tí wọ́n pa ìbájọ́ bá dìde kí ló dé tẹ́ ẹjọ́ kọ́ fún bọ́yọ̀ lòdì bọ̀ wọ́n sọ̀rọ̀ kárí. ọlọ́pàá ní nítorí ìkọ́mọ ẹ̀dẹ́ ni ẹ̀kọ́ tó bẹ̀rẹ̀ sí para wọn. gàdámúná alábàájú sọ̀rọ̀ àti ìyà. àṣẹ òfin lórí àwọn ọmọ ìsírẹ́lì lórí pé kí wọ́n máa mọ̀ lóṣù ọlọ́ọ̀ díẹ̀ ní ti tóbi tó wájú ọlọ́ọ̀ adamu máa ń pátá rẹ̀ náà sẹ́yìn wípé gbogbo ẹni tó bá yẹ nípa ẹ̀mí kan ara ti ní náà sẹ́yìn ẹ̀mí kan bó tilẹ̀ wò jẹ́mi náà jẹ́ bó tilẹ̀ wò jẹ́mi náà jẹ́ ẹni yẹpẹrẹ tó abẹ́ ẹni tí ó tóbi tàwáàmù ẹ̀mí tá a fa yẹn àgbàlagbà ni ẹ̀mí tá a fa yẹn ọmọdé ni ẹ̀mí tá a fa yẹn ọkùnrin ni àbóbìnrin ìdájọ́ ọmọ ìyàtọ̀ kọ́dà àwọn olùmọ́yí ẹ̀mí dáa pàun ẹ̀mí tó wúlò láàrin àwọn ọmọ ẹ̀dẹ́ yẹn ni àbẹ́ni táwọn káàpù gbogbo wúlò nígbà alágbádá ọmọwé ni ọmọwé tó láàrin wa ẹni tí ẹni ètò tó di ẹni tí ẹ lára gbọ́dọ̀ sọ ṣùgbọ́n alágbádá àtẹ́mímọ̀ ni wèrèmọ̀ ni ọmọ wúlò tá a bá wá wá wá máa ṣe kókò nígbàgbọ́ àwọn olùmọ́ni láà nípa tí wọn bá ti fún náà kátàlẹ́ náà kẹ́ ẹni tó bá ti lè gba ẹ̀ ní ọmọ ẹ̀yẹ́ ènìyàn kan. Mọ̀nà aláwọ̀ kátàlẹ́ náà kàn dé lẹ́yìn àti ẹ̀mí tá a pa kìí ṣe kó nǹkan pa ẹ̀ níbi ìta adájọ́ kúkú. Lóbi Islam, ẹni tó bá pa ọmọ ẹ̀yẹ́ ènìyàn. Ìdájọ́ ni pé òun náà pa òun náà. lópin ìgbà tó bá ti lè jẹ́ pé ọmọ ọmọ pa ẹni tọ́pa á pa òun náà àwọn olùwẹ́ni àyàfi tọ́wọ́ bá ti ṣe àdéhùn sọ́dọ̀ bá wà ní ìwọ̀sẹ̀lẹ̀ ni pé àyàfi bàbá tó pa ọmọ tó bínú ọmọ tó bínú ọpa ọmọ ọmọ pa ìlànà àpapọ̀ náà olùwẹ́ lórí àdéhùn sọ́wọ́ lórí pé a ò ní tàtàrí pé bàbá pa ọmọ rẹ̀ kápá bàbá jù. Eré ọ̀wá túmọ̀ sí bí ayé bàbá wọn lọ. Yẹn tó gbogbo ìdájọ́ tá a bá dá fún bàbá wọn, ọ̀gbọ́dọ̀ dá níbi ká dájọ́ wọn. Adéyọ́ máa bẹ láti mọ̀ lẹ́yìn ti láíláí, ṣùgbọ́n àgbọ̀dọ̀ dájọ́ wọn. Ṣùgbọ́n yàtọ̀ sílẹ̀, gbogbo ẹni tó bá yẹ pa ẹ̀mí láì ní bẹ́ẹ̀ ní òkú pa ọmọ kìí ṣe ẹ̀mí kankan jẹ́ sí olúwa rẹ̀ jẹ́ òkìlẹ̀ jẹ́ lórí ilẹ̀ abàdàkàlà yẹrẹ nínú ayé àti ọ̀tẹ̀ mi nínú àwọn ẹ̀sọ́ lọ́wọ́ ká fún pé yẹ káwọn ẹ̀sìn ájú kàtàdà wọ́n ń tan ìjìlá ẹni tí ọ̀dà ká lórí ilẹ̀ wọ́n ń ba ìsìn àwọn èèyàn jẹ́ wọ́n ń ba ọmọdé àbí wọn jẹ́ wọ́n ń ba ọpọlọ wọn jẹ́ gbogbo ẹgbẹ́ kàtàdà ti àbọ̀ yẹ bá tẹ̀wá ká ayé àti ọ̀dà ìṣáàlà ìyẹn ti àyíká fa ẹ̀mí náà bọ́dá ìtẹ̀kíṣẹ̀ ní àgbà fa ẹ̀mí fa ẹ̀mí náà kìí ṣe èyí oníkálukú àti tí ẹ sọ̀rọ̀ náà tí ó ṣe ìdájọ́ fúnra rẹ̀ torí pé ọlọ́ọ̀bá ọba àdéhùnọ́lá ó ní àwọn akọ́tẹ́lẹ̀ ọba òṣùwọ̀n máa ń bàbá ti jà á náà ní wàlí ìdí sùtọ́ọ̀nù faláyé tó fi kàdùn ìnáwó mọ̀ sóra ẹni tá a ó lẹ́tọ́ àti dìmáàdì fún ọmọ ẹ̀fọ́ ọmọ ẹ̀yà rẹ̀ ṣùgbọ́n aláìsí ní fi nǹkan jù kọ̀gbọ́dọ̀ wá sọ ní ẹnu àlà kọjá pé fúnra rẹ̀ iná àgbẹ̀dá pé kò sí ọmọ ẹ̀yà sí nínú ọ̀lọ́pàá là á gbé lọ wá lọ adájọ́ rẹ̀ torí pé nígbà ọmọ ẹ̀yà ẹ̀fọ́ náà bá lọ lọ pẹ́ ju ìdí ló kúlẹ̀ hmm. wọ́n ọmọ ẹ̀yà rẹ̀ ìwọ́n ló lọ́ tọ́fà àti ìwádìí òfin yé wa pé kìí tẹ̀sí olérò kọkọ màyà àti màyà. Èdè ìtẹ́lẹ̀ ọkùnrin bá pípẹ́ òní fúnra rẹ̀ ní ọ̀rọ̀ pẹ̀sán. Ṣùgbọ́n tí yóò ṣe yóò gbé ẹ̀jọ́ lọ lọ adájọ́ adájọ́ yóò wò. Tí adájọ́ bá lè ra ẹja rí dájúdájú ọjà ní kọkọ màyà rẹ̀. Àhán ọjà adájọ́ wọlé oṣù fana. Àwọn àtúntò lágbà ó lè dòkú. ẹ̀mí tiẹ̀ náà olùgbẹ́jẹ̀ yá àgbẹ̀fọ́ wọ́n lè yàn ọ̀dà gbẹ̀sọ̀ á ní abílẹ̀ ṣùgbọ́n pàṣẹ díyà. ọlọ́ba ní ẹ̀mí tá a pa lórí kékeré ní kó lọ pa ọ̀pá ẹ̀mí ni àbọ̀dá náà ta ilé pa lóṣù ọlọ́ ọlọ́wọ́ bá dé jọlá ní pátá ánàmá pátá nàìjíríà tẹ̀lé ní à. ẹni tó bá yẹ parí ẹ̀mí bẹ́ẹ̀ bí ẹ̀gbà tó pa gbogbo ẹ̀ gbogbo ọmọ ẹ̀ lé ìgbà tó ti gbogbo ọ̀nà ẹ̀dẹ́ ènìyàn ti ń tẹ̀lé lórí ìpẹ̀lọ́ pa. Àwọn olùmọ̀ ní tẹ̀síwì títí títí la, jọra wọn tá a ti jọra wọn lámà boni. Àbájáde àwọn olùmọ̀ ní ìdí ń tẹ́wọ́ ní ìgbà tó pa gbogbo ọ̀nà ẹ̀dẹ́ ènìyàn náà ní pé ẹ̀kọ́ lè gba ẹ̀mí kan ọ̀dà ti dẹ́bi tó gbọ́dọ̀ pa gbogbo ọ̀nà ẹ̀dẹ́ ènìyàn kò sí ẹ̀mí ìjọba ti fún yàn lè já ká ẹ̀mí kan irú ẹni bẹ́ẹ̀ kò sẹ́ni ìtàkùn lọ́wọ́ lọ́dọ̀ tiẹ̀ mọ́ nítorí ilé gbogbo ọmọ ẹ̀ yé ènìyàn òun kà fún àwọn ẹ̀sẹ̀ tí wọ́n bá pa wọ́n bá fún fúdú lẹ̀ fà wọ́n dání. abákan náà wọn ò mẹ́ni kọ́tà àtàmà kọ́tà lẹ́nu náà tẹ̀lé ní a bí ìgbà tó pa gbogbo ọmọ ẹ̀ yé ènìyàn ayé ìgbà níbi ẹ̀sẹ̀ ká fọ́ ọ́ lẹ́kùn rẹ̀ níbẹ̀ àbáwọ̀ nìkan ṣoṣo irú ẹ̀sẹ̀ tọ́lọ̀ gbogbo kọ́ lẹ̀ bí ìgbà tó jẹ́ pé ọkọ̀ gbogbo ọmọ ẹ̀yẹ́ rẹ̀ ti tẹ̀lé oṣù ta yọ wá lajúlẹ̀ tí ó kò pa àbúrú tó tóbi tó báyìí lápẹ̀jú ẹni èdè tí ọdún mẹ́rin lọ́wọ́ aláwọ̀ ọ̀sẹ̀ ní ẹ̀yẹ́ ti lórí ìtọ́wọ́sí seven billion àbí àtúrọ̀ ọ̀sẹ̀ seven kó wá ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ fún bílíọ̀n kó tẹ̀ ẹ̀jẹ̀ kọ̀ọ̀kan wọ́n kọ̀ọ̀kan lórí èèyàn kọ̀ọ̀kan ẹ̀wọ̀n bí ètò gbogbo kátó wá ní èèyàn kátó ọba pa ibi ká gbogbo rẹ̀ tó ọlọ́ọ̀bá sọ fún ọlọ́ọ̀rọ̀ wàhálì wípé wọ́n máa yọ pé wọ́n fi náà mọ́ta àmì rẹ̀ fọ́jà láwùrú jahannam káàdì ọmọ àwọn àpàdé láti ṣe ìdájọ́ rẹ lọ báyìí ìyá márùn tọ́lọ̀ wọn wá pèsè ilẹ̀ fún bẹ́ẹ̀ níbẹ̀ lọ báyìí aláwọ̀ ọlọ́ba ni bọ́jà dáhùn ìlú jàǹdà àwọn ni pé ẹ̀sán rẹ̀ tí ó gbà wọ́n sọ ọlọ́jọ́ ọ̀gbẹ́jà sí àmàlà nípa pé ní ajá àdámà aláwọ̀ títí láíláí yọ ọmọ ọtẹ ẹnu náà já àdámà títí láíláí ẹbí kọlọ pa ọ ẹlẹ́kẹ̀ẹ́ta wọ́n mọ̀ nígbà lọ́wọ́ àlẹ́ ọlọ́run ọba ló ń sì bínú sílẹ̀ lábẹ́ ẹlẹ́kùnrin ẹ̀fọ́lọ́ ọba bínú sí ṣé yóò sọ orí ẹbí abàdẹ ọlọ́ba ló ń bínú sílẹ̀ lábẹ́ ó dẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ta ìyá rẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ni wọ́n là á nà ọlọ́ọ̀ba là á nà rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run ọba lé irú ẹni bẹ́ẹ̀ ẹlẹ́ka wá àjẹlẹ́wò àdáwọ̀ àbímá ọlọ́pàá ní òun sì pèsè ìyá tó tóbi òun pèsè rẹ̀ ẹlẹ́tọ́ àbájọ òkèjà ìyá rẹ̀. ilé ẹ̀tọ́ pa ẹ̀mí kan tuntun. àgbàlagbà wa sọ fún wa pé ní apákùnbá àwọn tó ń tẹ̀sí ìṣèlú ààyè àtàtà ẹ̀ nípa ẹ̀tọ́ bá pa ẹ̀mí kan ẹ̀tẹ́ rẹ̀ dàbí ẹ̀tọ́ pa gbogbo ọmọ ẹ̀mí yẹn ẹ̀dá ó ń dá akọ́lọ́ rò ọpọlọ rò lè gbé ìfìwòrú yàtọ̀ òkú jẹ látàrí kọ́ fún àyẹ̀wò ìtọ́sọ̀sọ̀ ọlọ́ba tó bá ń bá pátá lẹ́nu náà tẹ̀lé ha ìdí ìdó jẹ́ pé àdéhùn sọ̀rọ̀ lọ́wọ́ ààrẹ wọ̀ sẹ́lẹ̀ òjíṣẹ́ ọlọ́ba ní ìjọ àdéhùn sọ̀rọ̀ lọ́wọ́ ààrẹ wọ̀ sẹ́lẹ̀ ní mọ́tà ànábì wọ káàbà ànábì ní rẹ̀ káàbà kí wọ́n ní ilẹ̀ àbí ìta tó bí lápàlẹ́ jùlọ níwájú ọ̀dọ́. Ìpè ìsọ̀bẹ̀ lé ènìyàn kọ́ sọ́bà bá káwọn èdè ènìyàn kọ́. Kò sí tó bí lápàlẹ́ bí kàábà tí ń bẹ̀rẹ̀ mọ́síláàtì bàtà. Àlejò àwọn kàábà ẹ̀ fún ìgbọ́wọ̀ kàábà. Gbogbo owó ṣe lọ́lá tó gbogbo owó ṣe tóbi tó wájú ọ̀dọ́. Ẹ̀mí mùsùlùmí kan péré ó tóbi wájú ọ̀dọ́ ìwọ kàábà rẹ̀ aláwọ̀sọ. àti kàkà sẹ́yìn ó fi pa ọmọ ẹ̀gẹ́ nìyẹn kan sọ́ba máa dúró kí n bẹ lórí rẹ̀ wà láyé kọlọ̀ owó káàbà ọ̀sán pẹ̀rẹ̀ fún un. kọlọ̀ owó káàbà ọ̀sán pẹ̀rẹ̀ níbi ìyàtọ̀ ọba pèsè rẹ̀. nítorí kí ẹjọ́ bàbá yín ẹ̀ka ẹ̀ka báyìí ní fa ìdí kan pátá náà máa pátá lẹ̀ náà tẹ̀lé ní a bí ìgbà kọ́kọ́ gbogbo ẹ̀ níbi pátá. ìdí ìrọ̀lẹ́ pé gbogbo ẹ tẹ́ ẹ bá ti ń fowópọ̀ pé mùsùlùmí ló wà fóun gbìyànjú sọ sórí islam tí wọ́n ń pa àwọn èèyàn ó ti rí nǹkan ní ìdíje ní islam nǹkan ní ìdáwọlé kìí ṣe islam nìkan ṣùgbọ́n tí islam fi yẹ wa ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó ju tí wọ́n sọ kó ṣe báyìí fún mi kọ́dà kọ́dà ẹ̀kọ́ ọmọ ìyá rẹ̀ islam ò kọ́ lágbàá púpọ̀ lọ́dọ̀ gbẹ̀rẹ̀ ọgbọ́dọ̀ gbé déwájú àwọn adájọ́ tí wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ adájọ́ ẹ̀bọ́n nìkan wọ́n dàjọ́ lé lórí pẹ̀lú fíkìtì náà ni tí wọ́n bá dájọ́ lágbájá páyẹ̀ adájọ́ dájọ́ òkú fóònù náà ọkùnrin bẹ́ẹ̀ kò sí fíkìtì náà jọ dà ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ tó bá tó lóhùn lọ́ọ̀gbà tẹ̀ pé bàbá ní bá dà ṣùgbọ́n wà tó ọmọ ayá rẹ̀ tí wọ́n bá ní akúgbọ̀ ọmọ ayá rẹ̀ nínú àgbà tó mọ̀ lọ ọmọ lè parí nítorí gẹ̀rẹ́ ọ̀rọ̀ ni bákà ní ma pàtàkì náà tàjà ní à ẹni kẹ́ni tọ́ba yìí nípa yìí nípa bí ìgbà tó pa gbogbo ọmọ ẹ̀dẹ́ yẹn pátá ọlọ́run ni wọ́n máa ń àyà ẹni tọ́ba yẹ ẹ̀mí kí ni tiwọn kọ́ ti yẹ ẹ̀mí àwọn olùmọ́ni kọ́ dá ẹ̀mí sí àkọ́kọ́ nù tó sì ní wọ́n ní àyà ìrẹ̀sìnkádà wọ̀ fìlẹ̀ ọ̀dá ẹ̀mí sí látara ọgbà lọ́sàn inú gbàgbọ́ òun gẹ́gẹ́ bí mùsùlùmí owó lẹ́bẹ̀ àti gba ẹ̀rí kan owó ní àtẹ owó ní ìyọ̀dá láti gba ẹ̀rí kan tí ìbá tó kún ọlọ́run wa lórí ṣe báyìí gẹ́gẹ́ bí adájọ́ àdáyé kádájọ́ ní ìwọ ni akúndí ṣe báyìí. abájọ́nà àwọn olùmọ̀mọ́ ní kó ní ìgbàgbọ́ bẹ́ẹ̀ ọ̀dà ẹ̀rí sí bákan náà ó sì jẹ́ pé mú sí ọwọ́ rẹ̀ dá ẹ̀rí sí ọlọ́ba ní gbogbo ẹ tọ́ba dá ẹ̀mí ká tọ́ba yé ẹ̀mí ká kọ́ta ánàmà áhìyà náà tẹ̀lé ha bí ìgbà tí ó jẹ́ pé gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ gbà á lẹ̀ ọ̀dà nípa ẹ̀mí ọ gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn. lábẹ́ ilé làwọn ọmọ mi ní áyà ilé ìsìlámù fún wa gbogbo ògbìyànjú rẹ nípa pé ọjà ọmọ ẹ̀mí ọmọ ẹ̀mí ènìyàn sí bákan náà nírú ládàá tọ́lọ̀ wọ̀ bọ̀ pọ̀ fún ìlú ọjọ́ pé ká dáná á fi ẹ̀dá tẹ̀lé ní àyè àjọ̀rọ̀ níbi ládàá rẹ̀ bí ìgbà tó jẹ́ gbogbo àwọn ọmọ ẹ̀mí ènìyàn ẹ̀mí wọn fẹ́ bọ́ seven billion pa ẹ̀mí wọn fẹ́ bọ́ ọ̀hánẹ́ sí wọn bẹ́ẹ̀ ló ti rí níwájú ọlọ́gbà nígbà tó rẹ́ sí ẹ̀mí tuntun eléyìí ni wọn pé ẹ̀mí ọmọ ẹ̀dá ènìyàn ó ti tóbi tó wájú ọlọ́gbà bó ṣe tóbi tó ń wájú ọlọ́ nínú ìlú ti jẹ́ pé abisẹ́lá láìpẹ́ ẹ̀mí kò sí yàtọ̀ láàrin ẹ̀mí ọba àtẹ̀mí ẹrú kò sí yàtọ̀ láàrin ní òfin ìsìlámù kò sí yàtọ̀ láàrin ẹ̀mí orílẹ̀-èdè olórí orílẹ̀-èdè ààrẹ àti ẹ̀mí ẹtí gbá kò sí yàtọ̀ kò sí yàtọ̀ láàrin tí wọ́n náà gẹ́gẹ́ bí kò sí sí yàtọ̀ láàrin ẹni tó ti jẹ́ òun tó fi ní mọ́tòlọ́ sí wúlò fáwọn èèyàn àti wèrè sí rírì kà nínú títì lójú títì wà láyé kò sí yàtọ̀ láàrin wọn ní òfin ìdáhùn. ọlọ́wọ́ bá rẹ̀ sọ lẹ́yìn wọ́n máa fi ara fún ká ní ọmọ àti ẹ̀dá tẹ̀lé ní à gbogbo ẹni tó bá dá ẹ̀ níta sí bí ìgbà tó jẹ́ pé gbogbo ẹ̀mí lọ́dá sí o dídá ẹ̀mí sí ọwọ́ bọ́yọ̀ fẹ́ kọlu di àdéhọ́wà yìí tí ó mú kó síbi tí ó fi pa ọgbà á lẹ̀ kí jẹ́ kó ọ̀dà sí. bóyá ọwọ́ nínú kọ̀ǹdíṣàn ẹni tó lé ní tí ó jẹ náà tẹ̀ ẹ̀mìlà kò tẹ̀ ló jẹ tí ó lọ́bẹ̀ ẹ̀mí tẹ̀ ẹ̀mí kọ́lá rẹ̀ bá fẹ́ báwọn tó kú lébi ní àwọn àyè tó pọ̀ lórí lórí ìrìnà lébi. wọ́n láǹfààní àti rẹ́sì wọn àti ọkọ̀ tọ́lọ́nì nígbà tó dá gbogbo ọmọ ẹ̀rí ìyẹn sí nínú jẹ́ àwọn muslim ngos tó jẹ́ pé global tí wọ́n máa tí wọ́n máa give relief pàápàá tó fáwọn ẹ̀sìn tó wọ́n wá ní physical condition ebide wàhálà wàhálà báyìí tẹ̀lé orílẹ̀-èdè wọn ọ̀pọ̀ wọn tún tí wọ́n máa fi ṣe mọ́tò wọn náà láàrẹ̀ wọ́n máa ń àfihàn àfọ̀tà náà máa ń àfihàn náà tẹ̀lé ẹ̀tọ́ báyìí ní gbáyìí ní kàn tọ́ba ilé dá ẹ̀mí kan sí ìgbà tó ti fún gbogbo ọmọ ẹ̀mí ènìyàn lọ́dá sí i. ọlọ́mọ bá yẹ kọ́lá ní wọ́n làwọn ẹ̀ dáàtù lùsùlù náà ní bẹ̀rẹ̀ náà dájúdájú dáàtù àwọn òjíṣẹ́ wa ti wá bá wọn ọ̀pọ̀ nínú àwọn olùmọ̀ wọ́n ní hófì ìpadà tó wọn pẹ̀lú ọmọ ìsírẹ́lì ìpadà tó dé àwọn ọmọ ìsírẹ́lì wípé àwọn òṣìṣẹ́ wa ti wá bá wọn bíbélì náà tẹ́lọ̀ àwọn ẹ̀rí tó gbópa láti sọ fún wọn pé àkọ́kọ́ òṣìṣẹ́ ọlọ́run làwọn ń ṣe ẹ̀ẹ́dẹ́ ti pé kí wọ́n tẹ̀ ló fi ọlọ́ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí gbogbo àwọn òṣìṣẹ́ ti wá ṣiṣẹ́ fún wọn dáa ìdàgbà bí ìrọ̀ mi ṣùgbọ́n ọ̀pọ̀ nínú wọn ẹgbẹ́ wa sẹ́jọ́ gba láàyè ọlọ́run kọ́ gbogbo wọn ṣùgbọ́n tọ́wọ́ pọ̀ dùn nù wọn báàdà dáríkà lẹ́yìn gbogbo wa táwọn òṣìṣẹ́ ọlọ́run ti wá ṣe fún wọn gbogbo àwọn ẹ̀rí táwọn òṣìṣẹ́ ọlọ́run ti hàn wọn báàdà dáríkà fi ní áwùjọ mùsùlùmí wọ́n jẹ́ àwọn ẹ̀kọ́jẹ́ pé àwọn olùsẹ̀rọ alùsìlìkún alùsìlìkún náà fi máa ṣe ẹ̀sìn dáa àwọn ẹ̀kọ́jẹ́ wọ́n wọ́pọ̀ ju ìtẹ́lọ̀ abájọba àwọn olùmọ̀ àbọ̀bọ̀ àwọn akóríṣẹ́sí ni eléyìí yẹ wá pé lọ yẹ̀wúdí tí sẹlọ́n tí wọ́n ń sẹlọ́n lórí iye ẹ̀fẹ̀ kí ṣe látara tó wọ̀ ọ̀mọ́ níta tó wọ̀ ọ̀mọ́ pé káwọn ti ọ̀dà wọ́n mọ̀ pé káwọn ti ọ̀dà títí tọ́lọ̀ bá sọ́dún sọ́dún máa ti àti wọ́n ní àná níbi àlẹ́ àwọn tọ́lọ̀ bá ti tù àwọn tí wọ́n mú òótọ́ kan òótọ́ ni ọlọ́wọ́ bá yẹ nínú ara ìgbẹ́ bó ti wá láti bẹ̀rẹ̀ sí kẹtẹ́mínà alábẹ̀ ní ìsọ̀rọ̀kìlà gbogbo òbí tá a sọ ipa sílòfin lórí àwọn ọmọ ìsírẹ́lì abákan náà àwọn tàbí wọn á di àwọn sàhábà àbáwọn tàbí tàbí wọn di àwọn àbáwọn náà àwọn tàbí ló ti pé ọlọ́run bá ní ara ìgbẹ́ sọ̀kalẹ̀ lórí àwọn ọmọ ìsírẹ́lì tí lọ́wọ́ sọ́kà wà ní kíkì ìdájọ́ ọ̀túwa ó ní wàlúwàlú ìnáhà àlẹ́ àlẹ́ yà gbogbo àwọn áyà àtàwọn àdájọ́ ní ìgbẹ́ lórí ìtura náà wípé torí ẹ̀mí ọmọ ìsírẹ́lì níwájú ọlọ́run kò tóbi níwájú ọlọ́run jẹ̀lẹ̀ mùsùlùmí lọ. ṣẹ̀dá bàtẹ̀ ẹ̀mí kan ó fi lọ́lá sùn wájú ọlọ́run ní mùsùlùmí. ebi náà ó fi lọ́lá sùn lọ. tọ́lọ̀ bá bá ti òfin ilé lórí ẹ̀mí ọmọ ìsírẹ́lì kí ló dé شرع لنا ما لم يأتي شرعنا بما يخالفه tásọ̀rọ̀ ìbáwò yìí fún wa pé ìdájọ́ta ti lórí àwọn ẹtí wọ́n síwájú yìí ni òfin báyìí òfin báyìí òfin báyìí ní láti dè wọ́n. kí ni ọmọ jẹ́ ìdájọ́ lórí tiwa ìtọ́lọ̀ wa ti gbìyànjú fún wa ìdájọ́ rẹ̀ náà ní lórí tiwa náà. kọ́dà ọ̀rọ̀ bàbá sọ pé láyà tẹ̀lé àádọ́ yẹn bí ayé kàkà ẹ̀wà àtàyè àtẹ̀lé àádọ́. ìdájọ́ ti lókè yìí ó ti lòfin lórí tiwa náà àyà tẹ́lẹ̀ ní ìbá wa tí ń tọ́ka sí pé ẹ̀yà àdúgbò ànẹ́sọ̀lá àdẹ́sọ̀lá ìdájọ́ ní yàtọ̀ fún tiwọn èmi ó tó máa jẹ́ pé ọ yàtọ̀ nítorí ìdẹ́rẹ́ báyà ti sọ̀rọ̀ pé tá a sọ̀ kalẹ̀ tá a sọ lófin lórí àwọn ọmọ ìsírẹ́lì wọn náà ní sọ gbogbo ẹ sọ́ba ẹni pa ẹ̀mí kan ní ìgbà tó pa gbogbo ẹ̀mí ní pátá o gbogbo ẹ tó bá ti fi lè dá ẹ̀mí sí ní ìgbà tó ti gbogbo ọmọ ẹ̀yẹ́ mi lọ́dá sí i ìdájọ́ ìdájọ́ òun náà ní bẹ lórí àwọn mùsùlùmí lónìí. nítorí kọ́lọ́wọ́ wa ti sọ pé ẹ̀tọ́ bá pa ẹ̀mí ẹ̀mí tá a pa ọkọ́mọdé ọgbọ́dọ̀ kan ní ẹ̀sẹ̀ méjì kọ́mọdé ọgbọ́n náà bẹ̀ nìyí torí pé ẹ̀tọ́ bá gbà ní ẹ̀rọ mi sílá fún àgbẹ̀gbọ̀n púpọ̀ náà ọwọ́ lórí ìmọ̀jẹ́ bá ti bá wọ́n ti gbẹ̀mí torí pé ti kọ́ وكتبنا عليهم فيها أن النفس بالنفس أتعوذ ipe akawaju sọ ẹ sáà tó tó ipe asẹnufin lórí wọn pé ẹ sábà pa ẹmí òun náà ẹgbẹ ní tiẹ kí lófin nítorí pé ẹ sábà pa ẹmí kàkà pa òun náà ọ̀rẹ́ àwọn pàtàkì fi hàn ìdákejì rẹ̀ rẹ̀ méjì tó lè gbà tó lè dá fáyà ní pé ọjà olùdílẹ̀ jẹ́ lórí yìí rẹ̀. Ayà táwọn akásíwájú àwọn sọ fún wa ta ni ẹni tí jẹ́ pé òbílẹ̀ jẹ́ lórí ìyèpẹ̀ olùdáná lórí ìyèpẹ̀ kí ni ìdájọ́ tiẹ̀ kí ni òfin tọ́nà wọn bá ní kọ́ máa ń tẹ lórí tiẹ̀ iṣẹ́ aláwọ̀ ní àyàrá pẹ̀lú àdúgbà. ويسعون في الأرض فسادا أي يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم. الله عليك إنما جزاء الذين يحاربون الله ورسوله kéèké sẹ́tẹ́ lẹ́sẹ̀ àwọn ẹni tí wọ́n gbógun tọ́lọ́ àtòjíṣẹ́ rẹ̀ wẹ̀ àwọn ẹ̀sìn áwùjọ pàtàkì ó jẹ́ pé wọ́n ti ń ríka lórí ilẹ̀ tí wọ́n ń ọlọ́ba ti ẹgbẹ́ kẹta nìdájọ́ wọn bí ó ṣe pé andrew patton tí wọ́n jẹ́ ká à tíjọba ọ̀dájọ́ ọkọ̀ fún wọn. àwọn ìsọ́nìlàbù tàbí kí wọ́n so wọ́n pọ́ andrew patton àwọn ìsọ́nìlàbù àwọn ìkọ́ta àìyí ìwà ọjọ́ lòun nìfìlà tàbí kí wọ́n di ọwọ́ wọn àtẹ́tẹ́ wọn látẹ̀yìn wọ́n di ọwọ́ wọn àtẹ̀tẹ̀ wọn lálẹ́ áwùsọ̀ mi ẹ̀ka tàbí ká lé wọn kó lórí ìyẹ̀pẹ̀. Ayà ọlọ́ọ̀bá bẹ̀rẹ̀ pẹ̀lú pé ìnàmà kìí ṣe kankan ìdájọ́ ọmọ tí ò ṣe ń tọ́lọ̀ bá fẹ́ sọ yìí. ẹ̀sán àwọn adáni alẹ́ nílẹ̀ lókàrí fún ọ̀la wọ́n lọ sùn lọ. àwọn ẹni tí wọ́n ń gbógun tọ́lọ̀ àti jíṣẹ́ rẹ̀. àwọn olùmọ́ni àwọn atara àwọn ẹni tí wọ́n ń gbógun tọ́lọ̀ àti jíṣẹ́ rẹ̀ sẹ́yìn lẹ́ gbógun tọ́lọ̀ àti jíṣẹ́ rẹ̀. àwọn ọ̀yọ́ pé gbogbo ẹni tí àwọn ẹni tọ́lọ̀ wọn bá dá ọlọ́wọ́ lọ dá ẹ̀dá sórí iye pẹ̀ ọlọ́wọ́ torí kò sẹ́tọ́ dára rẹ̀ sórí ìpè ìbọ́dọ̀ ọba tó dá àwọn ẹrú rẹ̀ sórí ìpè gbogbo ẹni tí ń gbógun ti àwọn ẹ̀mí tọ́nà wọn bá dá sórí ìpè ń gbógun tọ́nà ní àtòjíṣẹ́ rẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ́ wa ní lápọ̀sí wẹ́wẹ́ rẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn àpò onítẹ̀sí ìfẹ́rù kò lórí pé ẹni tó kọ̀ọ̀kọ́ wa dé ilé ìkọ̀ náà kò tọ́ àrùn àwọn olùdáná àwọn ẹni tí wọ́n dáná àwọn olùmọ̀ọ́nì torí pé dídáná tí wọ́n ń dáná wọ́n gbógun ti àwọn ẹ̀mí tọ́lọ̀ wọn bá ní kọ́ máa tẹ̀mí lórí ìpẹ́. látàrí pé ó ṣeéṣe kí wọ́n gba ẹ̀mí oníkanlá ìgbà dúkìá ó ṣeéṣe kí wọ́n gba dúkìá ó ṣeéṣe kí wọ́n kó ìrẹ̀wẹ̀sì ọkàn báwọn èèyàn tó jẹ́ pé kọ́dà wò nílé ìrìn àjò lásìkò tí wọ́n kó wù wọ́n. Gbogbo ọgbà tí ẹ bá ta, wọ́n máa dáná. Ọmọ bàtà tó lẹ́sìn ọdún tó ti kọjá rẹ̀. Gbogbo ni ẹ bá wà láàbò mẹ́fà bàbá tí ẹ yá sílẹ̀. Torí pé kí ọ̀tún ní báwọn ẹ̀fọ́ ń gbógun tọ́lọ́ ọba bẹ́ẹ̀ àwọn náà làwọn olùdáná. Àwọn olùmọ̀ ìmọ̀ kó bá ọmọlúwàbí ẹlòmíì ìyẹn ni pé ẹtí dáná yóò rè é kó obìnrin olóbìnrin gbogbo ẹ̀ yóò tẹ̀lé lórí pé àwọn tí wọ́n dáná. àwọn ìpàdé buhari dúnà bá àwọn ọ̀sùn lọ gbogbo ẹ̀ tó bá kọ́ńtítútì tírẹ̀ tí ẹ̀rí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó ti jẹ́ pẹ̀lú àwọn ẹ̀ṣẹ́ tó ń gbógun kan lọ́wọ́. أو ويسعون في الأرض فسادا bákan náà tí wọ́n ń sìn lọ kiriká lórí ìyẹ̀pẹ̀ tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ lẹ́yìn tí ń fún ìbàlẹ̀ jẹ́ sórí ìyẹ̀pẹ̀ àwọn olùmọ́ni gbogbo tó bá ti lè jẹ́ pé èèyàn ń dàgbà lórí ìyẹ̀pẹ̀ tí ń kó bá nǹkan tó jẹ́ pé èyí ti ṣẹ̀yà wa dá gbogbo márùn-ún gbogbo ọjọ́ bá ń tẹ́ka lórí iye ìpè tọ́jà pé constitute threat sí àwọn nǹkan márùn tí ìṣẹ̀lẹ̀ àyíká ti jù ọ́ kí làwọn nǹkan márùn ọ̀hún náà ibùdó nàfì wàlmáàlì wàdíìnì wàláàfin wàlnáfì. ṣẹ̀lẹ̀ àwọn object and objective ṣẹ̀lẹ̀ lórí nǹkan márùn bíbí sáré tí ṣẹ̀lẹ̀ àwọn sọ̀rọ̀ aláwọ̀ ṣẹ̀lẹ̀ àwọn sọ ẹ̀mí ẹlẹ́ẹ̀kejì ṣẹ̀rí àwọn aṣọ ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ṣẹ̀rí àwọn aṣọ dúkìá gbogbo tí ó lè fi dúkìá kọ́ta bá dúkìá ṣẹ̀rí àdáàbò nínú bí ṣẹ̀rí àti wà lórí pé ágbàdì bá àkọ́tù parí bá àti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀. ẹlẹ́ẹ̀kẹrin inú tí ṣẹ̀rí àwa sọ onílẹ̀ ní àlàárọ̀ ọmọdé gbogbo tí wọ́n sọ wọn lọ àti ẹ̀ṣẹ̀ yọ̀ gbogbo tí wọ́n sábùkù ẹ̀ṣẹ̀ yọ̀ gbà ẹlẹ́ẹ̀kaàrún égbò náà ọ̀nà ní pé ìbátan ṣẹ̀rí àwọn aṣọ kẹ́kọ̀ọ́ ọmọ máa rí ọmọ ẹlòmíì yọ máa jẹ́ bàbà lórí àwọn ọmọ ẹlòmíì ní ìṣẹ̀lẹ̀ àdúgbò fi ẹ̀sọ́ ti sìn náà rẹ̀ ẹ̀ kọ̀ọ̀kan lọ sí sínú aláwùjọ àti ẹ̀rẹ̀ gbogbo ẹ tó wá jẹ́ pé ọ̀kan lọ àwọn nǹkan máa ń ṣẹlẹ̀ àwọn aṣọ yìí ìlò ń gbìyànjú àti bàjẹ́ lórí ìyẹ̀pẹ̀ ó sì wá tó àwọn ẹ̀ka ọ̀nà ìta bí kàtàrà ẹ̀tọ́ bá ilé jẹ́ dílà ni àbí ìtọ́wò tí ń ṣe jíjẹ díẹ̀ òun náà ni wọ́n máa rú ti àwọn ọmọ ọlọ́mọ sí iṣẹ́ afẹ́wọ́ ó ti wọ́n lóye sáwọn ẹ̀ka ọ̀nà ìta bí kàtàrà ẹ̀tọ́ tẹ́ pé tẹ́ kọ́ máa lù ti àwọn ọmọ ọlọ́mọ níbi ipa wọn ni wọ́n kó gáàngì àbí àwọn ẹni wọ́n lọ máa jáná àbí wọ́n lọ máa jáde. Mo tẹ́ ẹ mọ́ pé dídá gbogbo dúkìá ó ti fẹ́ kú lọ́dọ̀ tiẹ̀ wọ́n náà ti wá láwọn ẹ̀ ọ̀nà tí wọ́n fi bàtà rẹ̀. Gbogbo ẹni tó jẹ́ pé inú iṣẹ́ ẹ̀ tiẹ̀ ọ̀nà gbogbo tí ó di jọmọ ẹ̀dẹ́ ènìyàn sọ làákà rẹ̀ nínú rẹ̀ kí n sọ ibùdó àpò násùlù àti àárọ̀ làwọn olùmọ̀pá méjèèjì papọ̀ ibùdó àpò ṣẹ̀dí àwọn sọ làákà ìwà íńtánẹ̀tì gbogbo tí ó kó bá làákà yìí sí ọ̀pára mi. abẹ́lé ẹ̀ǹkí tabó ọwọ́ àtọ́ àwọn ẹ̀ka ọ̀nà ìfàmì kàtàdà ẹ̀ǹkí tẹ́mu ọwọ́ àtọ́ àwọn ẹ̀ka ọ̀nà ìfàmì kàtàdà kọ́dọ̀ kọ́ bá jẹ́ tọ́lẹ́ lórí wọ́n mọ̀ tán àwọn dàdùn ìpìlẹ̀ ní àwọn dàdùn lókè bí ọba ní baálẹ̀ ń tagbó ìyàwó rẹ̀ ń tó gbogbo wọ́n ti láwọn fún ìfìdá abúlé ẹ̀dá ẹ̀ka kúndà fẹ́ràn ìfìdá abúlé o baálẹ̀ ti tagbó ìyàwó rẹ̀ ti tó gbogbo gbogbo àwọn ilé ìfẹ́ lábẹ́ ìpínlẹ̀ àwọn àgùntàn sáré ọlọ́kọ̀ọ́ bá ní gbọ́dá yìí gbogbo àwọn ẹgbẹ́ ìdí ni kò jẹ́ pé ìdájọ́ ìsìlámù sọ́ọ̀bì kí ni àwọn ẹ̀yẹ àwọn ìtọ́jú sọ̀kì ìsìlámù ìyẹn wọn ní dá irú ẹjọ́ ìfẹ́ tó gbé kòkì àti gbogbo àdúrọ̀ ìdájọ́ tó wọ́n fún wa ni torí pé yẹn káwọn ẹ̀sìn káwọn ìfà sáadà ọlọ́run ọba dá ọmọ ẹ̀dẹ́ ìyẹn pẹ̀lú làákàyè gbogbo ẹjọ́ tẹ́ kó wọ́n kọ́ sí ti tẹ́lẹ̀ kí íńtánẹ́ẹ̀tì ọmọ ẹ̀dẹ́ ìyẹn sí làákà ọmọ ẹ̀dẹ́ ìyẹn dájọ́ ọdún ìdílẹ̀ jẹ́ lórí rẹ̀ kí wọ́n á ní dájọ́ rẹ̀ ọlọ́ọ̀bá yẹn alùpàtàn nàmbà wá ìdájọ́ wọn lọ hmm. ká àwọn kó lórí rẹ̀ kí wọ́n dájọ́ fún wọn ká dájọ́ ní ṣùgbọ́n torí pé wọ́n àwọn ilé tẹ́ ẹ̀ bá tètè ká wọn kó lórí pẹ̀ kí tí wọ́n bá jọ pọ̀ ilé ti bá lù jẹ́ tàbí fílẹ̀ fílẹ̀ ọ̀pá yàrá kọ̀ọ̀kan fílẹ̀ fílẹ̀ wọ́n wọ́n sá náà ọmọ alágbádá ni ọmọ làkàtìgbè yóò tún pààyàn jọ mi tọ́lọ̀ wọ̀ ká kú. ààrẹ tí wọ́n lọ bá wọn gbọ́n ju òfin ọlọ́run lọ. àwọn bẹ́ẹ̀ bá tó gbogbo punishment dáàbà fún ẹ̀dẹ́ ènìyàn kò gbọ́dọ̀ débi bá a. nítorí lápẹ̀jù ẹ̀tọ́ báyìí ẹ̀ tí wọ́n bá ti kú náà àtìlúṣe yẹn tán láàrin wa tá a bá tó wá pẹ́ tó páyẹ̀ ó di méjì ta àdánù wọ́n ní torí kéré ayá ìdájọ́ fún pé wọ́n máa tẹ ẹ̀wọ̀n gbére ṣùgbọ́n kábọ̀ bàyẹ̀ nílẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀gá ni yáà ti wá fi wọn pé ilé ọ̀ jẹ́ solution to problem wọn. nínú àwọn tó tẹ̀lé ọ̀pọ̀ ìṣẹ́ ti ìkọ́jú ìdíjọ́ ọdún mélòó kẹsẹ́ yìí lọ táwọn mídíà gbé dáadáa ẹnì kan tó ibi tí bìkí náà tiẹ̀ wà kọ́nà wọ́n dá gbogbo akọ́nà bọ́ sọ àwọn ọmọ kéékèèké lóbìnrin àwọn ọmọ tí wọ́n jọ ọmọdún mẹ́jọ lẹ́wàá nínú òun máa mú yóò rẹ̀ kùn wọn yóò sì pa wọn. wọ́n tẹ́lẹ̀ tiẹ̀ wọ́n tẹ́lẹ̀ tiẹ̀ wọ́n rí mú nígbà àwọn ọmọ bẹ̀rẹ̀ láì kó bá lọ sí pàdé yẹn mẹ́ta pa ọmọ mẹ́ta wọ́n lọ́wọ́ pọ̀ wọ́n sọ tábàlà adájọ́ òkúkú ní ìlú ó di mélòó ta pàdánù ó di mẹ́ẹ̀ lọ́ba dẹ́wọ̀n dẹ́wọ̀n ọdún mẹ́fà kan ní àbójú nínú kọ́lá dẹ́wọ̀n ọdún ẹ̀wọ̀n ó jáde lásìkò díẹ̀ lẹ́yìn ìgbà tó jáde ó tún ti bẹ̀rẹ̀ sí rẹ̀ kí wọ́n tó rí mú ó ti padé ẹ̀mẹ́rin bíi wọ́n ti lù dín lẹ́nu ní ìdí ó di méje ọ̀sẹ̀ tá a wá tó ra àkúrìsì ó di mẹ́jọ nù wọ́n tó dẹ́wọ̀n lẹ́yìn ìgbà tó jáde kí wọ́n tó rí mú ó ti padì ẹ̀ mẹ́ta àti mẹ́rin ni àdẹ́sọ̀ tó jẹ́ wọn ilé ìtàwọn abílẹ̀ tí ó ṣe ọkùnrin ní ìdá wọn á kọ́ owó òun ti kọ́ ọ̀kànlá wọn ọ̀fẹ́ bí ti kéde wọ́n ti ti kọ́ ọ̀kànlá làbàlá lè sọ fún wọ́n lọ́kọ̀ sọ wàláyé ló lè fi garanti security life ló lù gbogbo punishment ti ẹ bá ti bẹ fi máa má bá yẹn tí ọba ti di gẹ́gẹ́ àwọn náà rẹ̀ lórí yẹn kò lè dé káwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn bíi kẹlòmíì kó ronú pé tó fẹ́ fi á òun náà yọ láì lóun lọ tọ́jà tí ẹ bá tó dúpẹ́ kó fi òun mọ́lẹ̀ yìí nígbà wọ́n bá ẹ̀kọ́ dúpẹ́ lóta òun ò ní lọ́ọ̀yà tó kò lẹ̀ ẹ̀gbọ́n náà tí ó lè gbà kọ́dẹ̀ lórí ọ̀nà o ti fún sáà ní iye mílíọ̀nù báyìí bí wọ́n bá mú ọ̀gá ọjà ẹ̀sẹ̀. ṣùgbọ́n tó bá ti lè mọ̀ pé tó bá pa òun òun tó bá pa ìwọ́ pa òun ni ọlọ́ba ní iye ẹ̀mí yìí wà. ọlọ́ba ní wẹ́n káwọn ẹ̀sìn náà ti kàtà rẹ̀ ayò pàtàkì ọlọ́ba yẹ ká wọ́n rẹ̀ lórí yìí kù. ìdájọ́ yìí máa ń fa fún ẹgbẹ́ àpá àwọn ìlú tó ń sòfin ìsìlámù tó bá fi lè fẹ́ tó gbé kókì àti hard rock wọ́n ti dá lọ fún wọn torípé tiẹ̀ káwọn ẹ̀fẹ̀ kan ti sàkàdà ọ̀pá yọ ṣùgbọ́n tí ń ṣe ń pa tọ́lọ̀wọ̀ ọba ní aṣọ ni. ọlọ́ba ni káwọn sọ́nà kù tàbí ká so wọ́n kọ́ ká so wọ́n kọ́ kọ́jà pé ní ọmọ jáde àgbọ̀ wọn kọ́jà dàbí ẹlẹ́kẹ̀ẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ta tàbí àwọn ọ̀pọ̀ta àìdí ìwà àbúrò ìfìlà tàbí ká kí ọwọ́ wọn àti ẹsẹ̀ lápẹ́yìn kọ́mọ́dọ̀ wọn kọ́mọ́dọ̀ ẹ̀fẹ́ máa káfí ilẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn ní bíbí ilẹ̀ tẹ́sẹ̀ bẹ́ẹ̀ lè dé lọ kápá rẹ̀ kú kọ́kà máa tẹ̀lé lórí ìrẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa dé ká ó dẹ́ ẹ̀kẹ́ oríṣi kẹta ìyàtọ̀ lọ́ba ní àlejò jẹ́ wọn ẹlẹ́kẹ̀ẹ́ nípa káwọn kó lòdì ìfẹ́ ìyẹn ní kíkà gbé wọn kó ní àárín ibi táwọn ọbẹ̀ èdè nìyẹn ti ń tẹ̀lé apákan náà wọn wọn ni a lè lọ kí wọn lọ sọ sí sahara kí wọn bá àwọn wẹ́dà sahara yìí kí wọn tẹ̀lé bẹ́ẹ̀ àbí kí wọ́n sọ ẹlẹ́yìn ẹlọ́sọ́sí agbègbè ẹlọ́sọ́sí gbogbo àwọn ẹranko ni wọn máa bá yìí ọba lè fanu ẹran tó ọmọ ọdá kọ́ máa pẹ̀lú ní kọ́ máa bá yìí òun àtàwọn ṣìgá àtàwọn àti àtàwọn ibùdó àtàwọn máa bá yìí kátàkàkó lànà ọmọ ẹ̀dẹ́ yẹn sùn torí pé ó ti di káńtà tẹ́ ẹ̀ bá tètè kọ̀ǹtró rẹ̀ ìjọ bá jọ pọ̀ ìjọ àgbọ̀lá lè pa ẹtí ìbílẹ̀ jẹ́ lórí ìyẹ̀fẹ̀ fún yọ ọmọ sàkáyì òun nìkan ní tẹ́tẹ́lẹ̀ yóò sì lùtì èèyàn kan tọ́ba yà wọ́n ti nígbà tí kábòlù yìí ọlọ́wà ní ilé ìdájọ́ ìdájọ́ náà ni ọlọ́wà wá sọ bí ọlọ́wà wá sí gbogbo ẹ̀kọ́ pẹ̀lú áwù ẹ̀pà wọn áwù tá a bá ní lìtàtìyìí yọ ọmọ tí wọ́n ti pé tàbí kẹ́ ẹ tó kọ́ kẹ́ ẹ áǹdì rẹ̀ kí gbogbo ọ̀nà ẹ̀dẹ́ ènìyàn orí pé kí tó ṣe ni kó lè bá àjẹwọ́ nì fún àwọn ẹlòmíì tàbí kájí ọwọ́ rẹ̀ lẹ́yìn àti ẹsẹ̀ tàbí kó ti jẹ́ pé kí ni o agbókò láàrin àwọn ènìyàn ní alágbó sí omi àwọn ọmọdé àwọn ọmọdé láyé èsì torí pé ẹ̀ka ẹ̀ka ṣàkà abágbókò sàtọ́ sí nìkan yóò sọ̀rọ̀ kàkà mi wọ́n ní irú rẹ̀ nígbà tó ti sáfì mi náà láti àbí ó sòrò láyé èsì alábùsù yẹkú mọ̀ màkà ọmọ á sì mọ́lé òní kápá wà tó wà kọ́nà wọ́n sọ àtẹ̀dí àwọn àrùn tí ń tàkà ní ẹ̀mọ́ bá ti lẹ́yìn ìpàlẹ́ ẹ̀bọ̀ láyé ẹ̀mọ́ tẹ́lẹ̀ mẹ́kọ́ dọ́dọ̀ rẹ̀ fún nìkan torí èyí bẹ̀rẹ̀ ara rẹ̀ fún ẹ̀sán àwọn ọmọ wa ní ìdájọ́ mẹ́rẹ̀ rẹ̀ ṣé ń túmọ̀ sí pé ẹni wà tó bá adájọ́ àbí àwọn aláṣẹ ìníwọ́n lè dájọ́ tó bá wọ̀ ọ́ mẹ́rin sọ ẹ tọ́ba ń wọ̀n ẹ̀sìn báyìí abákan náà wọ̀n mẹ́rin lè tẹ̀lé ìrìn adájọ́ wo ìdájọ́ wo la lè dá fún arákùnrin tí ó fi jẹ́ one which is the most important one tí ó fi máa jẹ́ warning fún ogun ẹgbẹ́ bá fẹ́ ṣerú ìjọba ẹ̀rọ lórí ìdájọ́ wo la lè ṣe fún tọ́ba jẹ́ pé ká kúkú ní straight èyí ó de kí society gbogbo ẹ tó bá fẹ́ jáwé ẹsẹ̀ rẹ̀ kọ́ pa àwọn obìnrin pé ẹ́ ìyẹn ẹni wọ́n ti fún lágbádá yìí wọ́n dàgbọ́ bẹ́ẹ̀. tàbí wọ́n bá yẹ à kéé ṣe pé kájájọ́ kú ìdàkúgbẹ́ ẹ̀rọ pa ìwọ́n máa tara wọn nígbà tí wọ́n yà àgbáyá káfíńdà pa àbáyé ju bàbá wọn yà injection sanwó-ògùn. ìdí ìdáàbò òdìyàn ní ata punishment ó dún pé ọkọ̀ kó lórí ìpẹ́ lọ kọjá bí sára ti pẹ́ lórí wọn náà bàtà kó lábẹ́rẹ́ tó kú wọ́ọ́rọ́ èyí lè lọ bẹ̀rẹ̀ tara rẹ̀ gbọ́ wá ní lọ́tọ́ fẹ́ tara rẹ̀ wípé ẹ adé tí lábàrá ṣe ọ̀dà ìdí tó ń jẹ́ pé káwọn ìṣọ̀lẹ̀ mú tábà ní tó ṣe tábà kàn ní wọ́n kà dájọ́ fún wọn wọ́n kàn lọ fún ọ fún ọ̀dà lọ fún pápá kù yẹ́ lásán kò ní í jẹ́ káwọn ẹ̀rù ní ọmọ pé tó ṣe ń dágbà bákan náà wọn mẹ́rin kásìkò kọ́ ni yálà ìmá bá àdà kátìlì yìí àwọn ọ̀bùdà wọn kọ́tẹ́ tó wọ́n hàǹkì rẹ̀ wọ́n dàdọ̀ kúkú báyìí hàǹkì kọ́tẹ́ tó wọ́n sílẹ̀ tó kálukú òòlì àwọn ọmọ ẹgbẹ́ ti sálá àyà kó ti dọ́lẹ̀ kàńdẹ̀ káwé ọmọ wa wò pé ẹ́ ẹ ẹ ti yẹ bàbá ti ta gbó ẹ rí ìjọ ẹgbẹ́ tó dà kù gbogbo ti gbàlá ká ẹ mọ kà sọ pé kò ní àdúgbò tòtòlé àti kòdí náà dájọ́ rẹ̀ wà mẹ́rin ìdájọ́ wọn kánà ni o ọ̀rọ̀gà tòtòlé lèmi kó tà níta ìdájọ́ wọn kánà torí pé òun kó bá ní tálẹ̀tì ọ̀tẹ̀ lébi. ògùn múra ẹni ta ní ògùn múra mọ́ tó ògùn múra ló ń ta ẹni tí ń ta báwọn ẹni tí wọ́n mú tí wọ́n fi gbà lákàrà ọmọ tó ń ta. ordinary ni bó ti dẹ̀ wò bó ti àmọ́ pé protection wa ká àwọn drug náà wà bọ̀ gbọdọ̀ máa ta láì ní pé orí pé prescription pé wọ́n kọ́ fún lágbájá. àwọn oríyàn tó tẹ́tẹ́ ìṣòkòtò rẹ̀ gán bẹ̀rẹ̀ ìjábọ̀ ọwọ́ alóògùn wa aláàbò mẹ́rin ọmọ olóbi ilé ọmọ olófẹ́ lu lóòsì ògùn mẹ́rin ó ti máa tẹ̀sán nínú ọ̀fẹ́ títí. láì abájọ́ náà ò mọ́ ní irú bẹ́ẹ̀ alẹ́ ìdájọ́ in time era più fanaticare in cui le famiglie non refrain from being shot up. Wọ́n náà ní pé in public wọ́n di ọwọ́ rẹ̀ akẹ́kẹ́ rẹ̀. Gbogbo ẹni tó bá ti sẹ́ ẹ́ ọlọ́ọ̀bá jẹ̀ àbí wọ́n ló kó lórí yẹn pẹ̀. Inú gbólí ti ń sẹ́mi ní ìsìn. Inú gbólí ọ̀gbọ́ pé ló ti di díẹ̀. Ẹni kí wọ́n lé adẹ́tẹ̀ sí gbòòrò, ó ti sọ owó ìka adẹ́tẹ̀ ọ̀ṣùgbọ́n agbọ́nù kíbi rẹ̀ pápá máa lọ́lọ́ ìní ó ti kalẹ̀ ìwé àwọn olùmọ̀kẹ́ ní tẹ̀yìn abákanú àwọn olùmọ̀lélá bí ó ti tẹ̀yìn àwọn yẹn ó ti fẹ́ lórí gravity ẹ̀fẹ̀ tó bá dá wọ́n ní ẹ̀dọ́kọ̀ báyìí ìfẹ́ mẹ́tẹ̀ẹ̀ta. ṣe kí o ó sì tún jẹ́ pé ọjà ìyàdá rẹ̀ lù torí kẹ́rù mi the way tí wọ́n ti àkáàkì wọn lásán wọn ò fọ́ọ̀kan o wọn láyé ó ti jẹ́ bí àkáàkì àwọn. àìsàn kẹ́kẹ́ tí wọ́n á má lé ìjẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ló ti kọ́ sí ti ẹlòmí ò ti fara láì wọ́n lè fẹ́ fẹ́ pé ọ̀ràn kan dà ọ́ ibi tó ti lọ ṣe àtàkì rẹ̀ èyí kẹ́lẹ́kẹ̀ka ìwà ìbọn àwọn olùmọ̀lẹ́ká bá pàṣẹ kásìkò sókọ́ ká má ń di rẹ̀ káwé lọ́ wá ń dáadáa. Orí bí ẹ̀dẹ̀ rẹ̀ ẹ̀dẹ̀ tó náà dá tó tó. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ọkà gba dúkìá lọ́pàá yẹn. Ṣùgbọ́n máa ní kọ̀ọ̀kan títí di ìkóyà àti bẹ̀rù báwọn ẹlòmíì. Wọ́n lọ́wọ́ àtàlẹ́dájọ́ púpọ̀ sí fún ọ̀tọ̀ fún òun náà fọ́ọ̀tù ti àwọn ìmọ̀ ní ṣùgbọ́n tó bá jẹ́ pé ọ̀pá yẹn ni tàbí ọ̀pá ìgbà dúkìá àwọn ilé ìlànà dákàmúlẹ̀ tó méjèèjì fún tí ọmọ jẹ́ pé kájú ọwọ́ rẹ̀ àtẹ̀tẹ̀ rẹ̀ nígbà tó jẹ́ pé kú. Ah. tàbí iná òde ọkọ̀ ìdáyà dáwọn ọkọ̀ síbi tẹ̀. Àwọn bá báwọn èèyàn lọ́nà kó gbọ́ àwọn èèyàn kó tẹ́ fẹ́ kọ́ rẹ̀ làwọn máa tẹ̀wé báyìí tí wọn. Nínú wọn tí wọ́n bá gbọ́ àwọn olùdásẹ̀lẹ̀ kàkà wọn kó lò ní káyọ̀ lọ náà gbé omi àti káfí wọn sẹ́wọ̀n ẹ̀wọ̀n gbére àti káfí wọn parí. Títí wọ́n da lẹ́gbọ́ fún wọn tó máa jẹ́ ìkáàkiri káyọ̀ náà kó wọ́n ìlú mọ̀. Ìjábọ̀ ìjọba ti lórí wọn kó lè bá a máa jẹ́ ìyẹpẹrẹ fún wọn nílé ayé bí. Ẹ̀sùn adájọ́ òkú ó ti di ẹpẹrẹ. Ẹ̀sùn aṣọkọ ó ti dẹ́ni ẹpẹrẹ. Ẹ̀sùn ẹtí ọwọ́ rẹ̀ àtẹ̀tẹ̀ rẹ̀ ó ti dẹ́ni ẹpẹrẹ. Ẹ̀sùn ẹtí ọmọ ìgbé láàrin àwọn ọmọ ìgbé ènìyàn mọ́ ẹkú lójú òfin kan ọlọ́pàá dábìlì ó ti di ìyẹpẹrẹ. Ọlọ́pàá ní ṣùgbọ́n nígbà ọ̀gbẹ́ni àtìyámà wọ́n náà ti ta àfihàn sí àdáhùn àbí nígbà ọ̀gbẹ́ni àtìyámà ìyá ẹlẹ́ta elérò ogun bẹ̀rù ẹ̀yà tó tóbi ọlọ́ọ̀bá tó ti rẹ̀ pọ́njọ́ ọ̀gbẹ́ni àtìyámà àti tó nípa àdábọ̀ ìfún wọn ọ̀pá ìrànwọ́ ìpá ìta ìbò òun ìpá kò tí ń túmọ̀ sí pé bá kọ́ lọ ìyá tó ń bẹ tí yorùbá máa sọ pé ọjọ́ òkú lọ́jọ́ ọ̀sìn ni àtẹ́tẹ́ tó ti tẹ́ẹ̀rẹ́ ni ẹ̀sẹ̀ òkú tẹ́ẹ̀rẹ́ ọjọ́ òkú lọ́jọ́ bìgínì ìyá rẹ̀ nọmọ fẹ́ṣọ̀ àti mọ́. báwo ni wọ́n á ń ta ìfọ̀ ìyàtọ̀ gbọ́dọ̀ wà láàrin mùsùlùmí tó dá ìfẹ́ àti ẹgbẹ́ èdè mùsùlùmí. ṣe lórí bádájọ́ mùsùlùmí òsè dájọ́ fún ẹ̀kọ́ dáhùn lọ bàtà wọn mú nígbà ọjọ́ mùsùlùmí ní bádájọ́ yàtọ̀ yéèké lágbà lórí. láyé bí ìyàtọ̀ ọ̀kan náà ni ṣùgbọ́n láti rí àwọn ọ̀pọ̀ àwọn ọ̀wọ́n ní mùsùlùmí anẹ́sọ̀tọ̀ bá wà láyé ọ̀sẹ̀ náà àdìsí tẹ̀sán ní ẹ̀sẹ̀ gbogbo ẹni tó bá dá ẹ̀sẹ̀ tí à ń pè ní àlùfáàjì tí wọ́n ti kọ́ láti ní sẹ̀ríà àfúláyé bí ẹ̀tọ́ mi bí sẹ̀ríà káàkiri fún wa ẹ̀tọ́ ti dìnnà tí ọ̀wá sí so ìdìrí ọ̀sìn àgbọ̀bẹ̀ ìdájọ́ láti fún wa tó bá ti so ìdìrí ìdájọ́ rẹ wà. tá a bá ti dájọ́ òun tá a ẹni tí kì ọlọ́run lórí rẹ̀ àmì ìṣòro láwọn àlè òṣèlú ẹni tó bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ó ti jẹ́ kàfàrà fún ẹ̀sìn ẹ̀sẹ̀ ọlọ́run ti ka ẹ̀sìn tó ti ọlọ́run ti ka ẹ̀. àwọn òmìnirí pẹ̀lú mọ́tẹ̀ ọ̀sọ́jẹ́ pé ẹgbà àwọn akọ̀tún ọ̀sẹ̀ fẹ́ wá gba adájọ́ ó tú bá láàrin ìlú àkọ́jọ́. òun fẹ́ gbà pé láti ló wòye ọ̀la ó ti tọrọ àforíjì lọ́dọ̀ ọ̀nà. títọ́lá àforíjì lọ́dọ̀ ọ̀nà kò ní ní kálákọ́ mọ́tàdọ́ lórí rẹ̀ o. mo rò pé tó tọ́ ìdúró ti dọ́ àgbà láti máa ń ta adájọ́ ìdájọ́ lórí rẹ̀. ṣùgbọ́n wá sí ọlọ́run àti kò ní máa jẹ́ tiẹ̀ mọ́. nígbà bá dẹ́wọ́ tí wọ́n ń gbẹ̀gbẹ̀ rẹ̀ kò lánàá náà wọ́n lè má ti di àjọ ìkú wa ayáfẹ́ ẹ̀kọ́ àtọ́bálẹ́tẹ̀ ní ọ̀rùn. ṣùgbọ́n àtúbọ̀lá ìfẹ́ ọlọ́wà àbáyọ̀ ẹ̀sẹ̀ rẹ̀. ṣùgbọ́n ẹgbẹ́ ètò mùsùlùmí ní ọ̀wọ́ náà wọ́n máa gbọ́. kò sí tọ́lọ̀ wọn bó wò máa kí ní jẹ́ kí wọ́n túbá nígbà wo ni wọ́n sì túbá títí túbá yóò fi wọn láǹfààní ọmú yẹn ìpè ní àwọn bẹ́ẹ̀ yìí ọwọ́ adéwájú adájọ́ ó ti túbà láàrin ìrìn àjọ náà àti láàrin ìlú gbúra ìní ti bẹ́ẹ̀ mọ̀ tí tó tó wọ́n dábàá dábàá láwà rẹ̀ yẹn tí wọ́n lọ́wọ́ àti bàbá àdúmọ́ lọ kábàdájọ́ ní kéde bẹ́ẹ̀ ààbọ̀ iṣẹ́ aláàbọ̀ láti wọ́n papọ̀ yẹn kí iṣẹ́ aláàbọ̀ ara kọ́lọ̀wọ́ tí ó sọ àwọn ọba tó fi lọ́wọ́ iṣẹ́ àlá. gẹ́bí wọ́n ti kéde iṣẹ́ àlá ẹgbẹ́ ẹ̀kọ́ tó fi àwọn ọ̀dọ́ ẹ̀kọ́ sí iṣẹ́ àlá ìdájú pọ̀ jẹ́ so that that goes by five times. torí pé ọ̀pọ̀ gbà ní ti àwọn akára ti tó bẹ́ẹ̀ ní títí gbogbo lọ́nà ìmọ̀ọ́ba àwọn àtàwọn ṣùgbọ́n àwọn ti àkọ́tà ti parí ìgbà tó ṣàlà àmọ́ lóde tó ṣe iṣẹ́ àwọn kọ́lọ̀ bọ́ ìgbà tó ṣàlà. gbogbo bẹ́ẹ̀ ká máa ṣe ṣàlà ká sọ̀rọ̀ ká tún ṣàlà ní ọ̀la tó a ti lè kábà tó ṣe bá ní ten minutes to àbí twenty minutes per five ten minutes láti fẹ́ fún àwọn ilé iṣẹ́ kọ́lọ̀ bọ́ ìgbà wọ́n bá wọ́n padà. اللهم اغفر لنا من خشيتك ما تقول به بيننا وبين المصير ومن طاعتك ما تبلغنا به جنتك نلقي ما تهون علينا مصائب الدنيا واتعنا باسماعنا وابصارنا وقواتنا ما احييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم احفظ ولاة امورنا اللهم احفظ ولاة امورنا اللهم احفظ ولاة امورنا اللهم عليك بأعدائنا وأعداء الإسلام اللهم عليك بأعدائنا أعداء الإنسانية اللهم عليك بأعدائنا أعداء الدولة اللهم افعل بهم كما فعلت بأصحاب الفيل اللهم اجعل بينهم في تدليل وأرسل عليهم طير أبابيل أرميهم بحجارة من دين جعلهم اللهم العافي المغفور اللهم احفظنا واحفظ ذرياتنا اللهم احفظنا واحفظ اهلنا واهلينا اللهم احفظنا واحفظ اموالنا برحمتك يا ارحم الراحمين اللهم يسر لنا امورنا كلها اللهم يسر لنا امورنا كلها اللهم يسر لنا امورنا كلها برحمتك يا ارحم الراحمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم Thank you, sir.